ẹ káàárọ̀ ẹ káàsán àti ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ bá ẹ káàbọ̀ sórí ètò mi ètò tí mo máa ṣe lónìí ni pé mo máa sọ fún tí mo máa ń nínú ọkùnrin àbí tí mo fẹ́ nínú ọkọ tí mo fẹ́ fẹ́ ní Yorùbá okay let's switch it up hey guys welcome back to my channel it's blessing again have you missed me cause you know you know I missed you. you you know that right okay you, you know also quick just just a quick a small one my name's Blessing. Blessing. Because a lot of people think my name's Diamante Box because of my videos. But um, it's really not. It's Blessing. Uh, yeah, so today is another Yoruba video where I'm going to be talking um, <laughs> in Yoruba and telling you guys just I have a list, I have a pre-list of what I want in a guy but um, I'm going to be giving you five of those today in Yoruba. Marora ma soro, so like gbogbo nkan tí mi ni sọ̀rọ̀. kíákíá ó dà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ kí ọkọ mi ní àbí ẹni tí n bá nífẹ̀ẹ́ sí tí mo máa ń wò tí mo máa ń wá nínú ọkùnrin ni pé ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ìyẹn kò sọ̀rọ̀ ń bẹ̀ kò sí nǹkan kan tá a fẹ́ sọ ń pa yẹn tí ò bá nífẹ̀ẹ́ ọlọ́run tí ò bá kí n ṣe ẹni tó ń gbé ìgbésí ayé ẹni tó nífẹ̀ẹ́ ọlọ́run mi ìfẹ́ mọ̀ mi ìfẹ́ gbọ́ mi ìfẹ́ rí ẹ mi ò are interested <laughs> kò sọ́nà ń nìyẹn o gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run ò ń lọ ilé ìjọ ò ń ka bíbélì ẹ ìwọ àtọlọ́run ẹ máa ń sọ̀rọ̀ kò kí n ṣe pé o kàn ń sọ pé onífẹ̀ẹ́ ọlọ́run bọ̀ o really nífẹ̀ẹ́ ọlọ́run o really <laughs> onífẹ̀ẹ́ ọlọ́run gan kò kí n ṣeré fún ẹ ìrìn àjò ẹ pẹ̀lú ọlọ́run ó gbọ́dọ̀ le gan ó dẹ̀ gbọ́dọ̀ le díẹ̀ ju tèmi lọ ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọlọ́run kò sọ̀rọ̀ mbẹ́. ìkejì ẹni ẹ gbọ́dọ̀ ní sùúrù ó gbọ́dọ̀ ní sùúrù sùúrù ẹ gbọ́dọ̀ ga ó gbọ́dọ̀ God. Torí kí ni iṣẹ́ ni mi man. <laughs> As in iṣẹ́ ni mi o gbọ́dọ̀ ní sùúrù. Ẹni bí bàbá mi ni mo fẹ́ kí n má parọ́. Bàbá mi ní sùúrù gan-an. Bàbá mi ta bá ń jà wọn kì í jà náà kó tó lè bá bàbá mi jà ó gbọ́dọ̀ ṣe nǹkan tó tóbi gan wọn kì í jà wọn kì í tètè bínú àti pé tán bá bínú tá a bá jà tá a bá ní ehm, gbólóhùn asọ̀ bàbá mi á bá ẹ wọ́n á wọ́n á wọ́n á sọ pẹ̀lẹ́ sí ẹ wọ́n á ní kó má bínú wọn kì í jà wọn ọ̀dẹ̀ kì í bínú fúngbà tó gùn wọ́n máa ń tètè ìbínú máa ń tètè kúrò lọ́kàn wọn ṣé wọn nǹkan tí mò ń sọ so ẹni ẹ gbọ́dọ̀ ní sùúrù kò gbọ́dọ̀ jẹ́ ní tó jẹ́ pé òun ló gbọ́dọ̀ ló gbọ́dọ̀ jàre ní gbogbo ìgbà gbogbo nǹkan tá a bá sọ òun ló gbọ́dọ̀ jàre òun nìkan ló lè ló lè sọ̀rọ̀ òun nìkan tó bá sọ lágẹ́gẹ́ gbogbo ìyẹn wà lọ wà lọ tí mi fẹ́lẹ́ ṣé mo kàn tí mo mí so ẹni gbọ́dọ̀ ní sùúrù and kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé kò nífẹ̀ẹ́ tí kò máa sọ pẹ̀lẹ́ ó gbọ́dọ̀ lè sọ pẹ̀lẹ́ àwọn nǹkan tí mò ń béèrè fún yìí nǹkan tèmi náà fẹ́ fúnra mi ni àwọn nǹkan tèmi náà jẹ́ ni so èmi náà mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run èmi náà mo ń gbìyànjú <laughs> láti ní sùúrù torí pé èmi àti sùúrù hmm, àfi bẹ́ẹ̀ àfi bẹ́ẹ̀ close ṣùgbọ́n tí mo sọ ṣùgbọ́n mo ń ṣiṣẹ́ lórí ẹ̀ so ẹni yẹn náà ó gbọ́dọ̀ jẹ́ni tó ní sùúrù nǹkan kẹta tí mo fẹ́ nínú ọkùnrin àbí ọkọ tí mo fẹ́ fẹ́ ni pé ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ dùn wò ó gbọ́dọ̀ rẹwà gan-an ok ẹ wo nǹkan tó wà nínú ẹ ó ṣe pàtàkì ó ṣe kókó mi ò bá ń jiyàn yẹn ṣùgbọ́n nǹkan tó wà níta náà ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ fine gan-an torí pé ọlọ́run ọlọ́run ó mọ nǹkan tí mo fẹ́ nínú ọkàn mi ó tẹ̀lé fún mi ní nǹkan yẹn torí bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ dùn wò mo gbọ́dọ̀ rí kí n ẹ̀ má rò pé okay okay Zeddy <laughs> come through come through anyway ó lè dúdú ó lè funfun ìyẹn ò bá mi kò sí èyí tí mi nífẹ̀ẹ́ sí nínú àwọn méjèèjì kó funfun kó dúdú kó ga díẹ̀ a kó ga jù mí lọ jálẹ̀ tí ó bá tiẹ̀ ga gan-an kó ṣàga jù mí lọ mo láìkí kó kí mo láìkí ọkùnrin tó bá kí <laughs> um, kó ní muscle kí ni muscle ní yorùbá ní yorùbá ní muscle ní yorùbá kó wà muscular musculara kẹrin ẹ rẹwà mo nífẹ̀ẹ́ sí kẹrin ọkùnrin máa rẹwà kan lé eyín tó sharp eyín tó fine eyín tó sparkles nǹkan bẹ́ẹ̀ nǹkan kẹrin tí mo fẹ́ nínú ọkùnrin mo nífẹ̀ẹ́ ọkùnrin tó wà hmm, kí ni yorùbá ilé ìtì <laughs> romantic èmi ò mọ yorùbá romantic ẹni tó jẹ́ pé ó máa ń tọ́jú èèyàn ẹni tó máa ń wà ń bẹ́ fi yàn tó máa ń fa èèyàn mọ́ra èmi ò mọ yorùbá gbogbo àwọn romantic words yìí so mi ò ní dwell on this one ṣùgbọ́n ẹni yẹn gbọ́dọ̀ wà sensitive ó gbọ́dọ̀ wà in touch pẹ̀lú feelings wọn ehm, àti nǹkan karùn-ún tí mo fẹ́ nínú ọkọ màá kọ́kọ́ sọ lóyìnbó kí n tó kí n tó sọ̀rọ̀ ń pa ẹ̀ sí ní Yorùbá ẹni tó wà supportive ẹni tó jẹ́ pé kò sí nǹkan tó bá ní pé ká ṣe láyé yìí ó máa wà lẹ́yìn ẹ̀ ó máa ó máa ṣe gbogbo nǹkan tó wà lára agbára ẹ̀ láti láti gbìyànjú pé nǹkan tó bá fẹ́ ṣe yẹn ó máa ṣe dáadáa pé ó máa yọjú sí rere tí ò bá ṣe nǹkan tó bá ṣe nǹkan dáadáa láàkọ́kọ́ á encourage á ní pé kó tún máa tún ṣe kó tún try sí ẹni tó jẹ́ pé ó máa invest á fi owó titi ẹ̀ kò kí n sọ̀rọ̀ nìkan á fi owó ti ẹ̀ á fi ara ẹ̀ á fi àsìkò ẹ̀ á fi support ẹ̀ ní nǹkan tó bá ń ṣe ìyẹn mátà sí mi gan torí bẹ́ẹ̀ mi ṣe rí pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nìyẹn àti bẹ́ẹ̀ mi á ṣe rí fẹ́ni tí mo fẹ́ fẹ́ nìyẹn so nǹkan tí mo expect látọ̀dọ̀ ẹni tí mo fẹ́ fẹ́ mi náà nìyẹn pé ó máa wà supportive so nǹkan márùn-ún tí ẹni tí mo fẹ́ fẹ́ ó gbọ́dọ̀ ní nìyẹn àwọn nǹkan márùn-ún yẹn kò they are non-negotiables ẹ lè negotiate wọn àwọn nǹkan márùn-ún yẹn ni àwọn tó wà lókè lókè nínú gbogbo tí mo fẹ́ tí ó bá sí lórí list gbogbo tí bá tí ì sọ àwọn yẹn a ṣe lè ṣe lè rí a ṣe lè a ṣe lè wígù a ṣe lè ṣùgbọ́n àwọn àwọn ló ṣe pàtàkì jù nínú gbogbo tí mo fẹ́ nínú ọkàn what do you guys want to see next from me um, in terms of videos i need you to talk to me now again i need you to tell me what what kind of videos you want to see from my channel um, yeah yeah I think that's it. I really enjoyed this video guys. I hope you liked it too. If you liked it, definitely let me know down in the comment section. Um, the more you talk to me, the more I know what you like, so the more I can give you more of those things. Um, don't forget to like the video. Please share the video. Honestly guys, I know that some of you are sharing the videos already and I, I appreciate it so much because it means a lot to me. But um, yes, please share the video so other people can see me. Like, thumbs up, subscribe if you're not. If you're not, tell about to subscribe and láti a jókòó kẹ́ lọ ronú pa nǹkan tẹ́ ń ṣe pẹ̀lú ayé yín tó dé ó yẹ kẹ́ ẹ ti subscribe níbi tá a dé yìí ibi tá a ti bá ọ̀rọ̀ subscribe I subscribe um, and yeah I will see you in my next video quick plug mo dá instagram page lẹ̀ fún yorùbá lessons so tó bá fẹ́ kájọ máa ṣe instagram live kájọ máa sọ̀rọ̀ lórí instagram kí n máa gbé àwọn fídíò díẹ̀ ẹyọ kan àbí méjì sórí instagram live ẹ e follow yorùbá lessons lórí instagram and ó dàbọ̀ máa rí yín nígbà míì.